ọmọbìnrin kan ṣá ọmọ rẹ̀ pa ó fi agbárí rẹ̀ mú kọ́. ọwọ́ ọlọ́pàá ti tẹ obìnrin abilékọ kan tó ṣá ọmọ rẹ̀ pa pẹ̀lú àdá tó sì tún fi agbárí ọmọ náà tó sè jẹ ìròyìn látọ̀dọ̀ àwọn iléeṣẹ́ ìròyìn abẹ́lé kan sọ pé wọ́n mọ ọmọbìnrin náà ní orílẹ̀-èdè Egypt lẹ́yìn tí mọ̀lẹ́bí wọn kan rí ẹran ara ọmọ náà nínú ike ìpọnmi kan nínú ilé wọn ní ìlú Abu Shalabi kò sí ẹni tí ìṣẹ̀lẹ̀ náà kò ṣe ní kàyéfì nígbà tí arábìnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Hannah jẹ́wọ́ pé lóòótọ́ ni òun jẹ lára agbárí ọmọ òun arábìnrin ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n náà ní ìròyìn sọ pé ó ṣá ọmọ rẹ̀ ọ̀hún ní ìgbà mẹ́rin lórí kí ó tó kún yẹlẹyẹlẹ ní ilé wọn lẹ́yìn tí ọwọ́ ọlọ́pàá tẹ̀ ó ṣàlàyé pé àrùn ọpọlọ ló ń bá òun jà àti pé kì í ṣe pé òun mọ̀ọ́mọ̀ pa ọmọ òun Ọjọ́ Adélèrè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom Yard Television